الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أكل طعاما لعك أصابع لعق أصابعه الثلاث قال وقال إذا سقطت لقمة أحدكم فليمط عنها الأبى وليأكلها ولا يدعها للشيطان وأمرنا أن نسلت القصعة قال فإنكم لا تدرون في أي طعامكم البركة أخرجه مسلم Anas ibn Malik lọ́nba àtàlẹ́kùn ìrọ̀nù fún tó gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hábẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أكل طعاما لعق أصابعه الثلاث ní gbogbo ìgbà tá nẹ́bí bá jẹun gẹ́gẹ́ bá ti ṣàlàyé lánàá pé ìka mẹ́ta tá nẹ́bí máa fi jẹun ni Ah, anasi ní ìka mẹ́tẹ̀ẹ̀ta yìí là nẹ́bí ọ̀la ọba jẹun tán sallallahu alayhi wa sallam. kọ́ọ̀là ó tún wí báyìí wà kọ́ọ̀là ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnu tá anabi tún sọ fún wa ni pé lórí ọ̀rọ̀ oúnjẹ bá ń jẹun. idha saqatat luqmatu ahadikum falyumit anha al wọ́lìyà kúlàá fẹ́ni kọ̀ọ̀kan yín bá ń jẹun tí òkèlè rẹ̀ bá bọ́lẹ̀ nínú tí ń jẹ ànábì kọ́ gbọ́n nǹkan bá yí ní dọ̀tí ànábì ò fi dọ̀tí kò fi ọjẹ irí o ó ní fàlíwí mẹ́fà àgà ọ̀nà tó bá mọ̀ pé o lè fi purify rẹ̀ tó mú tó mú dọ̀tí kò ń mú kó ń bẹ́ẹ̀. waliya'kulha kò sì jẹ́ gbogbo eléyìí ń kọ́ wa gẹ́gẹ́ bí n ta wí lánàá bọ́lọ́mbà kí ọ bọ́lọ́mbà ní orí jẹ èyí wọn kí ọ máa ṣe oúnjẹ lófò àwọn kan òyì o ànábi ní kọ́lé yìí tó bá bọ́lẹ̀ tó bá pọ́síbù fún ọkọ mọ́ ní tó yí níbi tó bọ́ sí èyí wọn kí ọ máa jẹun tó bá bọ́lẹ̀ pẹ̀lú وأمرنا أن نسلط القصعة إن انتهى النبي توقع ولا تهره أنا سنوي به صلى الله عليه وسلم ورضي الله عنه ولا النبي نبا بانجيون هتبا كنا أبونا ẹsà ẹsà papọ̀ ẹmẹ́jẹ nǹkan kan sẹ́kù ní àbọ̀tẹ́ lọ fọ́dànù qala fa innakum la tadruna fi ayyi nítorí pé ẹ ẹ má bo làlùbáríkà pọ̀ sí ju bo làlùbáríkà wà nínú oúnjẹ yín o ó lè jẹ́ pé tó kù náà àlùbáríkà bẹ́ńbẹ́ ẹ má wéṣì òun náà ẹ má lọ fọ òun náà dànù. akhrajahu Muslim alimami Muslim ló gba hadithi yìí wá o eléyìí náà ká fi kún èyí tá ń kábọ̀ lórí ọ̀rọ̀ bá a ti jẹun wọ mùsùlùmí ìta kọ́lónì náà kò jìnnà púpọ̀ síta nánà kókó rẹ̀ ni pé àìsàn oúnjẹ ló fò gbogbo ntọ́lọ̀ ń bá fi kẹwa tó jẹ́ oúnjẹ kéèyàn rántí bí wọ́n ti ń rí jẹ́ rọrùn ni àwọn kan ní orí o ìyá kan la sọ̀tàn rẹ̀ lánàá tí ń ṣẹ̀ṣẹ̀ ń lọ ta oúnjẹ láàtàn táwọn ọmọ rẹ̀ àtòun náà jẹ́ o ọlọ́mọ fìdí pẹ̀lú kọ̀ọ̀kan wa o àbákáwa náà rìn náà ń fẹ́ tó fi rán anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo bí tí wù kọjẹ ìmáa ṣe oúnjẹ lófò ìmáa fọ oúnjẹ dànù olúwa ọ̀farama o kọ̀dá o ọlọ́mọ́sàájẹ́ ìta gbọ́ iná wúlò fún wa o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين